أعوذ بالله السميع العليم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأدعو لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكم الله وبركاته ọba tó òun náà ni ó tún ju asáyé ní àárọ̀ yìí lẹ́yìn ìgbà tó ṣe wípé àìmọye àwọn èèyàn ni wọ́n ti lọ à ń jẹ́rìí wípé kò sí ẹlòmíì mọ́ tó yẹ kí a mọ jọ́sìn fún bí kò ṣe ọlọ́run ọba Allah bẹ́ẹ̀ náà látún jẹ́rìí wípé anábíwa muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó bá muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráalé rẹ̀ àti àwọn àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí à ń tọ ìlànà wọn títí ó fi di ọjọ́ ìgbéǹde alkiyama ìkọ́tà <clears throat> liman ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí a ń bá lọ látinú tíraní alfiki walmuyassar fi dóhìl kìtàbí fasunna agbègbè alùwàlá òun náà ni a sì wà nígbà tí wọ́n ń ṣàlàyé àwọn nǹkan tí ó jẹ́ sunan níbi àlùwàlá àti dárúkọ àkọ́kọ́ ń bẹ̀ àtẹ́sìmíyà ká dárúkọ ọlọ́run níbẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì asiwak orin yóò bá tiẹ̀ nírọ̀ wá lọ́rùn gbogbo gbà látara kó jẹ́ súnà ẹja kó mọ̀ bá di súnà tí ó máa sá lọ mọ́ wa ní ọwọ́ àwọn ọmọ ìyá wa mí ìṣeré àwọn jẹ́ni tí wọ́n sábà bójútó àárín ẹ̀gbọ́n mọ́ ń lẹ̀ mọ́ bí ẹni wípé àwọn nìkan làwọn ń ṣe rárá èmi àtọmọ ìyá kájọ ń sọ̀rọ̀ lánàá ìtọ́lá àwọn jẹmọ́ tẹ̀bílẹ̀ gìnì wọ́n á ní àwákàmọ́ ń sọ ni àwọn èyí ṣe é ẹ̀mí jáde làwọn ti máa ń rí practice wọ́n ní òkè ẹni tó wá lọ jáde tó practice ẹ̀ náà lọ́hùn ṣùgbọ́n gbà tó padà sílé tó náà stop ńkọ́ kí ni àtọ̀ àjẹpẹ́ tó bá ti ń lọ jáde nìkan lónà ọmọdé kí ni ni ó máa ṣe ó ti di kọpikọpi kìí ṣe nǹkan tó yẹ ká fi ilẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kìí ṣe nǹkan tó yẹ ká sì máa wí káwa náà mọ́ practice ẹ̀ súnà ànábì ni sallallahu alayhi wàsálà ọ̀dọ̀ mọ̀ sí àti ṣàlàyé àwọn àǹfààní tó ń bẹ fún pé ká mọ àrùn orin àti ṣàlàyé rẹ̀ sẹ́yìn fún wa bákan náà tún ṣàlàyé pé kéèyàn máa fọwọ́ èèyàn lẹ́ẹ̀mẹ́ta ṣáájú kí èèyàn tó kọwọ́ bọ àlùwàlá ni àbí nígbà tá a bá ń ṣàlùwàlá gan ẹlẹ́ẹ̀kẹrin làwa fẹ́ wò ní àárẹ̀ wọ́n lò náà ní kí ni alùmọ̀bá alága pèlúmọ́dúnmọ́dọ́tì wàlẹ̀ ìsìnṣáàkù lẹ́gẹ́rì sọ́ọ̀hìmì lẹ́yìn pé ta bá fẹ́ yọ ẹnu wa ta sì fẹ́ fún mu wa wọ́n ní ká jẹ́ kó kún kẹ́kẹ́ ìyẹn ni pé omi ta fẹ́ lò yẹn kó pọ̀ so that yóò tó wá yọ ẹnu yóò sì tó wá fín imú náà a ṣàlàyé fún wa pé ànábì máa ń ṣe pọ̀ ni sallallahu alaihi wasallam ó máa dá omi tó bá bù sọ́wọ́ yẹn yóò dá sí méjì ni díẹ̀ nú ẹ̀ àbí ká níbi òní ó lọ sẹ́nu tí ó fi yọ ẹnu yóò sì tú síta ìdákejì tó kú lọ́wọ́ rẹ̀ òun ni ó fi fín imú náà lẹ́sẹ̀kẹsẹ̀ yóò fà símú yóò sì tún fọ́n síta padà bí wọ́n ṣe mọ́ ń yọ ẹnu àbí wọ́n ṣe mọ́ ń fín imú nìyẹn wọ́n ní èyàn jẹ́ kómi yẹn ó kún fẹ́ni tí ò bá gbáwẹ̀ sódìyé òtún yẹn bá ti gbáwẹ̀ ìwọ̀nba náà ni kéèyàn rọra ṣe kó má jẹ́ pé omi ò lọ gba ẹnu wọlé àbí yóò gba imú náà wọ ilé wọ́n ní fàkọ̀dì wà rọ̀dà fi sífàtì wòdó yìí sallallahu alaihi wa sallam wọ́n ní wọ́n gbà wá nínú ẹgbà wá ọ̀rọ̀ tó ń ṣàlàyé bò lànàbì ṣe mọ́ ń ṣàlùwàlá kíkẹ́ ọlọ́run àtọ̀rọ̀ ọlọ́run kó máa bà wọ́n ní fàmọ́dìmọ́dọ̀ wà sáǹsàrọ̀ yẹn ni pé ànábì máa ṣe kí ni yóò fomi yọ ẹnu yóò sì tú síta bẹ́ẹ̀ náà ní fífín omi sí mú wọ́n ní wàlẹ̀ kó lè sallallahu alaihi wasallam wọ́n ní fún ọ̀rọ̀ tí ànábì sọ sallallahu alaihi wasallam pé wàbá lè pèlè istinshaq illa an takuna sahiman wípé jẹ́ kí omi tó fẹ́ fi yọ ẹnu rẹ̀ hàn jẹ́ pọ̀ dáadáa kò sì ṣe kó kún dẹ́dẹ́ kó yọ ẹnu yẹn dáadáa kó tó tú síta wọ́n lè lè fún ẹni tí ò bá ti gbààwẹ̀ ni o wọ́n ní Abu Dawud ni wọ́n gbà wá àti ànàsáyé tí sèkò ànàsùdín Al-Albani sọ pé àdìsí tí ó lálàáfíà ni. alakọ́mi ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni àdálkù wàtẹ̀kìlélu lihiyati alkatifati bilmayi hatta òfìdá ìlìhà wọ́n ní òun náà ni fífọwọ́ fọ́kù gbogbo àwọn ibi tí wọ́n ní kí afọwọ́gbó yẹn dáadáa ó fọwọ́ gbó bí egbé yóò kàn sí spẹ́spẹ́ wàtàkìlélè léhìá àti ìmọ̀ fọwọ́ ya irùngbọ̀n fẹni tí ó bá ṣe yí pé irùngbọ̀n tí a bá ṣe kí ni ó wà kàtífà ó pọ̀ tó wá ó yí sódà tí wọn bá fẹ́ ṣe irùngbọ̀n yẹn wọ́n ní ká fomi sí dáadáa wàá yá sódà tó mi ó lè dé àwọn ìsàlẹ̀ bó ìsàlẹ̀ nu wá ìsàlẹ̀ àgbọ̀n wa wọ́n ní lèpínlè sallallahu alaihi wasallam fún ìṣe ànábì sallallahu alaihi wasallam tó rẹ̀ pé wọ́n ní fàyínà òkánà ìdátàwádọ́a ìyádùlọ dìrọ̀ àìní wọ́n ní torí pé tí ànábì bá ń sàlùwàlá sallallahu alaihi wasallam yóò fọwọ́ gbo àwọn ẹgbófẹ́ méjèèjì yẹn ni pé ọwọ́ gbọ́dọ̀ lọ láàrẹ̀ dáadáa àtiwájú àtẹ̀yìn àtọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì àárùkà fọwọ́ gbo gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni bá fẹ́ pẹsẹ̀ náà ká fọwọ́ gbogbo àwọn ibi tí wọ́n ní ká gbo dáadáa àti iwájú wa náà ní o àtòrí wa ká gbìyànjú láti ṣe dáadáa wọ́n ní wàkàzálíkà káàna yadkhulu al-ma'a tahta yudkhilu al-ma'a káàna yadkhulu al-ma'a tahta anakihi wàyọ̀hálẹ̀lù bí lè yàtàhù wọ́n ní ànábì sallallahu alaihi wasallam yóò fi omi sí àtàtà anákì ìsàlẹ̀ ẹnu ẹ̀yẹn ẹ̀yẹn agbọ̀n yóò fomi sí agbọ̀n yẹn náà dáadáa sọ yóò wá ya àwọn irùngbọ̀n yẹn èyí pé omi yóò dé gbogbo àwọn ibi tó yẹ kí. òde wọ́n ní asadis ẹlẹ́ẹ̀kẹfà takdimu lè yomuna alàlè yóò sọ̀rọ̀ fìlìyàdéyìn wípé fọ ọwọ́ wa àtẹsẹ̀ wa ọwọ́ ọ̀tún ẹsẹ̀ ọ̀tún ti síwájú yẹn ọ̀tún láàmọ́ kọ́kọ́ ṣe kò fọwọ́ dọ́rùn ọwọ́ ó sọ ọwọ́ ọ̀tún rẹ lẹ́ẹ̀mẹ́ta kò tó ṣe o fẹ́ fọ ọwọ́ rẹ náà títí dé ìgúnpá elbow ó kọ́kọ́ ṣe tọ̀tún yẹn ná kó ẹsẹ̀ wá tó bọ́ títí tòsì kì í ṣe pé yẹn mọ̀ ṣe ní pàrípàṣọ àbí wọ́n náà ṣe máa ń pè ẹ̀hẹ́n àyè ṣe bá wọn ẹ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n á ní lè fi ń lè sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́lá nípa iná òkà náà ìbò tàyà múna fi tànà ó lè yí pàtàrọ̀ jù lè yí wàtò ó rí yìí wà fi ṣáàní ìkúlì wọ́n nítorí pé ànábì sallallahu alaihi wasallam gbogbo tó bá ti fẹ́ ṣe ó fẹ́ràn kó máa ṣe lọ́wọ́ ọ̀tún ìwé tó bá fẹ́ wọ bàtà ọwọ́ ọ̀tún lànàbí ẹsẹ̀ ọ̀tún lànàbí ọkọ̀ọ̀kọ̀ wọ̀ ẹni pé èyí ẹmọ ń ṣe súnà látara èyí fojú kéré rẹ̀ àìmọye àwọn táwọn àlùjànnú ti bá ti jẹ́ látara pé ẹsẹ̀ òsì náà máa kọ́kọ́ wọ̀ fọ́tàn bá títí tí wọ́n ò ríyàn mú ìjọ tó bá ti ṣe mistéèkì lórí àgbọ́yé ẹ̀sìn rẹ̀ báyìí a ti gbọ́ rí dáadáa kálùjọ́nù yẹn kọ̀ǹfẹ́sì wípé àwọn tí ń lé sísà yẹn ti pẹ́ àwọn ò rí mú ni wọ́n sàkáàrí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n gbóòlò sí wàá ráyè wà rẹ̀ oníjọ́ tó ṣe mistéèkì tí ó kọ́kọ́ wọ bàtà ẹsẹ̀ òsì yẹn oníjọ́ yẹn lòún rí ara rẹ̀ wọ̀ ló yẹ ẹ̀yàn ọmọ ẹ̀yà ẹmọ́jà ọmọ fojú kéré súnà ẹmọ́jà ọmọ fojú kéré ẹ̀ bẹ́ẹ̀ ni afẹ́wọ mọ́sálásí ẹsẹ̀ ọ̀tún ni nínú súnà là ń kọ́kọ́ gbé wọ mọ́sálásí tàbá fẹ́ jáde ẹsẹ̀ òsì láàmú ń gbé jáde tọ́ládùá àwa mìíràn ní kíá akàn jáde bẹ́ẹ̀ ní pélé awolawa aburú nìyẹn aburú ibi tí wọ́n ní ká kọ́kọ́ gbẹ́sẹ̀ òsì òun nílé ẹ̀gbin tàbá jáde á jáde pẹ̀lẹ́sẹ̀ ọ̀tún bàbá fẹ́ fún yàn ní nǹkan mọ́ lọ́wọ́ ọ̀tún o fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn mọ́ lọ́wọ́ ọ̀tún ogun tí wọn náà bá fẹ́ bẹ̀rẹ̀ mọ́ bẹ̀rẹ̀ látọwọ́ ọ̀tún kódà o fẹ́ jẹun ọwọ́ ọ̀tún la ti máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀ oúnjẹ àbíwájú rẹ̀ o fẹ́ wọ aṣọ apá ọ̀tún ni kó kọ́kọ́ wọ̀ kó tó wọ tòsì o fẹ́ wọ ṣòkòtò ẹsẹ̀ ọ̀tún ni kó kọ́kọ́ wọ̀ kó tó wọ tòsì tó bá wá fẹ́ bọ́ aṣọ owó kọ́kọ́ bọ́ apá òsì náà tó bá fẹ́ bọ́ sókòtò ẹsẹ̀ òsì náà ló kọ́kọ́ bọ́ gbogbo àwọn nǹkan tó yín wọn fi mórí bọ́ lọ́wọ́ ṣàìtọ́n òun ni gbogbo àwọn eléyìí wọ́n ní kódà tí ànábì bá fẹ́ rìn ẹ̀gbẹ́ ọ̀tún ló máa ti ń kọ́kọ́ rìn ló máa ń rìn yẹn ni pé right side right side wọ́n ní tó bá fẹ́ ṣèmọ́ra náà ọwọ́ ọ̀tún náà ló ti mọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ó fẹ́ sàlùwàlá ọwọ́ ọ̀tún yóò parí sọ́wọ́ sí i bàbá sì fẹ́ sàlùwàlá náà ọwọ́ ọ̀tún là máa ń lò fi ṣe àwọn ibi tí a bá fẹ́ ṣe sọ bí ìyẹn bí òṣìṣẹ́ jẹ́ ni wọ́n ní gbogbo táwọn yìí wá fẹ́ ṣe pátá ọ̀tún ọ̀tún ọ̀tún sallallahu alaihi wasallam ló mọ ti ń kọ́kọ́ bẹ̀rẹ̀ so àdìsí ilé wọn ni muttafaqun alayhi ìyẹn ni pé ìmáàmù al-Bukhari àti Muslim ni wọ́n gbà wá àdíìsì ti eléta kóòtì lókè lẹ́ẹ̀kan pé sani bá fẹ́ sàlùwàlá ìmọ̀ fọwọ́ gbo gbogbo àwọn ara rẹ̀ àfọwà ibùnú ìbàn òun ló gba ìyẹn wá ìtẹ́lẹ̀ kejì tí ó tẹ̀lé pé wọ́n fi ọwọ́ ya irùngbọ̀n rẹ̀ wọ́n ní Abu Dawud ni ó gba eléyìí wá tó sì jẹ́ àdíìsì tí ó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n wá ní asábìn ẹlẹ́ẹ̀keje nínú àwọn nǹkan tó jẹ́ súnà súnà ni wọ́n lóòótọ́ téèyàn ò bá ṣe kò dáràn o nínú tàlùwàlá kì í ṣe pé gbogbo súnà láàsọ pé téèyàn bá ti gbéjú sílẹ̀ kò ní jìyà àwọn súnà tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn àbáwọn iṣẹ́ kan táwọn ti bọ́ sí agbègbè ọ̀ràn yàn téèyàn bá gbé jùlẹ̀ yóò jìyà àwọn ilé ìtí ọ̀ràn yàn lórí àlùwàlá là ń sọ yìí pé kódà téèyàn bá ṣe wọ́n bẹ́ẹ̀ èèyàn àlùwàlá yẹn ò tí bàjẹ́ gbòrògbà nìyẹn yé wa ẹ̀hẹ́n ní ti tìbádà torí àwọn afá mi mọ́ fẹ́ dàrú náà àwọn ń gbé sábẹ́gbé pé gbogbo tẹ́ bá ti gbọ́ pé àdìsí bá ti sọ tẹ́ bá ti ṣe ẹ̀ní díà àdìsí ni a mọ̀ wò sẹ́nìsì ìwà lọ́wọ́ kádàrá àmẹ́bí sọ̀rọ̀ sọ́rọ̀ ń tẹ̀yàn bá kú sínú irú bẹ̀rùn yóò wọ́n náà gbére wà ní ẹmọ́tẹ̀ láti ìsìn jàre ẹ̀sùn náà ló gbé wá àkàlà tolú ẹ ti bàjẹ́ láyé kó tó di alùpìyàmọ̀ ọlọ́run mọ́ ṣètò wa bẹ́ẹ̀ o so wọ́n ní ẹlẹ́ẹ̀keje tẹ̀sílẹ́tò lè gúúsùlẹ̀ ìlúwájú wàlìyàdẹ́nu wàlìjìlẹ́yìn pé ká máa ṣe wíwẹ̀ ojú wa lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta ẹsẹ̀ wa náà lẹ́ẹ̀mẹ́ta àwọn ibi tí wọ́n fẹ́ ká ṣe ní mẹ́ta mẹ́ta gẹ́gẹ́ bí súnà nìyẹn tá a bá wá ṣe ní mẹ́ta tá a ṣe lẹ́yọ kọ̀ọ̀kan kọ́ jáì ìyẹn náà tọ́ òrògbó ti yé wa so agbọ́dọ̀ mọ gbogbo àwọn kìíní èèyàn lè ba ẹni ti tẹ̀sán bíi ti kò sómi omi pure water náà wà lọ ra sásẹ̀dì ẹ̀dínlẹ̀ tó ń tẹ̀yẹ kọ̀ọ̀kan nìsín twenty five twenty five naira kọ́lọ̀ ń kó sọ wá ń bẹ̀ omi five naira méjì five naira gan tẹ́lẹ̀ sọ ṣé ìwọ wàá lo omi méjì omi fifteen naira tó yẹ kó fẹ́ sàlùwàlà ẹ̀yọ̀ kan náà lọ́ra ya lò kẹ́lómi náà lè ní àǹfààní míì sọ nírú situation yẹn ká sí gbogbo àwọn ibi tá a bá fẹ́ ṣe lẹ́yọ kọ̀ọ̀kan yẹn ẹ̀hẹ́n àfihàn sí lọ kírun wọ́n ní pàlíwájì marratan wahidatan wọ́n lélẹ̀ tó jọ́ra èèyàn nù abu salasa wọ́n ní ṣùgbọ́n mẹ́ta mẹ́ta musa abu lòun díẹ̀ afẹ́ kéèyàn ó sì yẹn náà torí pé àwọn pọ́ìntì tí wọ́n ń dọ̀tí jù tó sì fẹ̀ jù òun làwọn ibi tán sọ yẹn ojú wa nísìnyí àgbẹ̀wọ́yé yẹn ti fojú kó yẹ̀pẹ̀ nísìnyí tó bá sàn lẹ́ẹ̀kan ó lè má ìtì mọ́ dáadáa tó wọ́n tó bá fi lè sàn lẹ́ẹ̀mẹ́ta yẹn àhán ìdọ̀tí yẹn ó kù ń bẹ̀. so bẹ́ẹ̀ náà lọ́wọ́ wa náà máa ń gbé dọ̀tí bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ wa náà so ká ṣe ní mẹ́ta mẹ́ta òun ni ó dáa jù a sì gbọ́dọ̀ jẹ́ ojú mẹ́ta lọ nípa fi mọ̀ fọkàn sí àlùwàlá nìyẹn wọ́n ní lèfínlẹ̀ sallallahu alaihi wasallam fún ìṣe ànábì kíkà tọ́lọ́run kó máa bá pé pàkọ́lì sábàtà àníwọ̀n wọ́n ní wọ́n fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam pé anáwó tàwádọ́ àmọ́rẹ̀ta mọ́rẹ̀ta wọn mọ̀rẹ̀tẹ́ mọ̀rẹ̀tẹ́ wàsálátà wàsálátà wọ́n ní ànábì wọ́n ní wọ́n gbà wá nínú àdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ pé ó ti sàlùwàlá lẹ́kọ̀ọ́ ẹyọ kọ̀ọ̀kan rí ó ti ṣe ní méjì méjì méjì láwọn ibi tó yẹ kéèyàn ó ṣe ní mẹ́ta mẹ́ta yẹn ni o wọ́n ní bákan náà ó dẹ̀ sí wọ́n ní mẹ́ta mẹ́ta mẹ́ta ẹlẹ́ẹ̀kẹjọ tí ó mọ̀ jẹ́ ìgbẹ̀yìn fún wa láàárọ̀ yìí wọ́n ní òun náà ni azikiro aluwaridu badaluwudu yìí òun ni askar ìrántí tí wọ́n fẹ́ ká mọ̀ ṣe tí wọ́n gbà wá lẹ́yìn àlùwàlá nígbà tí gbogbo àtàbá ti ń sàlùwàlá tán ní ta gbọ́dọ̀ mọ̀ sọ tẹ́lẹ̀ kí wọ́n gbìyànjú náà sí abẹ́ sunan ẹni pé tá a bá ṣe kò sí jí àfẹ́ ni ẹ ṣùgbọ́n tó dájú ká ṣe tírípàdúrà gan tún ni àdúrà ni òun ló ń kọ́ńpìlímẹ́ǹtì gbogbo àlọ́ alátàbẹ̀rẹ̀ látàtàwà parí rẹ̀ wọ́n fàdúrà parí rẹ̀ àtikáàrù tó wà ń bẹ̀ àwọn tó mọ kọ́ sínú iṣẹ́ eré èèyàn pé èèyàn rántí ọlọ́run tó lọ́ba tó wá gbàdúrà wa àdìtán wọ́n ní lèkóòlì sallallahu alaihi wasallam fún ọ̀rọ̀ tí ànábì sọ kíkẹ́ ọlọ́run àtọ́rọ́ ọlọ́run tó wọn bá pé máa minkum ahadun kò sẹ́ni kankan nínú yín o tatawadda fayas gbégbó alwudu ẹnìkan kan nínú yín ò ní sàlùwàlá tó ṣe pé àlùwàlá rẹ̀ yóò wà kún kẹ́kẹ́ fún mọ yaqul lẹ́yìn ìgbà yóò tún wá sọ báyìí wípé ashhadu an la ilaha illallah yóò mọ ní mo jẹ́rìí sí ọ pé kò sẹ́lómi tó yẹ ká mọ jọ́sìn fún mọ́ lẹ́yìn ọlọ́run ọba Allah wahdahu la sharika lah ọlọ́run ọba yìí nìkan ṣoṣo náà ni ẹni tí ò ṣorogún kankan fún un wa ashhadu anna muhammadan abduhu wa Rasulu mo tún jẹ́rìí pé dájúdájú o muhammad ẹrú ọlọ́run ni òjíṣẹ́ rẹ̀ náà ni o ànábì lẹ́yìn òní sọrú eléyìí sallallahu alaihi wasallam illa futihati lahu abwabul jannati asamaniya àbí kó ṣe pé wọn ó ṣí àwọn ojú ọ̀nà àlìjánà mẹ́jẹ̀ẹ̀jọ lẹ̀ fún báyìí yadkhulu min ayya sha'a yóò wá gba ibi tó bá wù ní wọn ní ó gbà wọlé pé ẹni yóò wà àlìjánà ṣòṣe ni so àdúrà mi náà tún wà ní ẹ̀yìn eléyìí náà kí àwọn ní àdéhìsì yìí ìmáàmù muslim ni wọ́n gbà wá wọ́n ní bákan náà ìmáàmù tìrìmìzì rahimahumallah àwọn náà tó wá sàlékún rẹ̀ pé aláhùnmà àwọn náà gbà wá náà ni tó jáde ìsì tó sọ yìí o pé aláhùnmà ìrẹ́ olúwa mi o ij'alni mina tawwabin ṣe mí nínú àwọn tí wọ́n dẹ́ṣẹ̀ tí wọ́n lè mọ ronúkúwàdà lọ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba tó sì lè gba táwọ́bà wọn wàj'alni minal mutatahirin kò sì jọ ṣe mí nínú àwọn ẹni mímọ́ àwọn tí wọ́n mọ́ ń ṣe mọ́ra ní gbogbo gbà wọ́n mọ́ lọ́kàn wọ́n sì mọ́ ní ara sọ àdúrà tí wọ́n ní ká máa ṣe òun náà ni eléyìí abẹ́ ọlọ́run ọba wa ẹlẹ́dàá wa eléyìí tí a gbọ́ yìí kó ṣe ní okùnfà dáadáa fún wa láyé ń bí àti lọ́jọ́ gbéǹde àkìyàmọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وأنت جزاكم الله خيرا